ونستعينه ونستغفره ونعوذ بالله تعالى من شرور انفسنا وسيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا السلام síbi lọ́nà yóò máa sára bẹ́ẹ̀ jáde kúrò nínú ẹ̀sìn ọlọ́run ọlọ́kùnrin ọ̀sẹ̀ ìdílé àti ìyọ̀ olùwàsàn yẹn dáadáa. سبحانه وتعالى فتوعد سبحانه وتعالى روح حديث ولا حديث من أمام الله حديث الله قال حدثنا موسى قال حدثنا العلاء خالد بن وردان قال حدثنا مبلغ بن حفص أن عبد الله كان لا يأكل طعاما إلا وعلى àbíyí eléyìí ó ń sọ̀rọ̀ nípa ìkan nínú ìṣesí àwọn ìṣẹ̀lẹ̀ àwọn tó ṣe wípé àwọn ìlú ọ̀dà wọ̀ sí ìṣẹ̀lẹ̀ ẹ̀rí tí wàá lò ní ìdí sọ̀rọ̀ parẹ̀ yìí pé ẹni tí ọlá tó wà fún ẹni tí wọ́n ṣe àbójútó ọ̀hún tí wọ́n lọ pa tí wọ́n na wọ́n yẹn tọ́lẹ̀ ó wá ní àbúlá ìlú àwọn ọmọdé lọ àná tí wọ́n lọ láyà fún un pa kò sí omi ìtàkùn lè fẹ́ dé ilé àwọn ará ìlú àlè yẹn tẹ ibi tí wọn máa ń gbé oúnjẹ sí nígbà tí ìwà fẹẹ kí ẹ sábọ ẹ kí ẹ náà bá oúnjẹ sínú àbọ fún ẹ bá bọ ẹ sí báyìí.

bí o ti rẹ ẹran wà lẹ́yìn ẹja náà yọ wà lẹ́yìn tí yọ wà lẹ́yìn ìrẹ yọ wà lẹ́yìn ẹwà wà lẹ́yìn ọbẹ̀ náà wà lẹ́yìn tí inú wà lẹ́yìn ìlú ìsìn náà. Santo ìdílé wa ni wọ́n ń jẹ́ wa, ó ń kára àti ìyàwó ó ń kára, ó ń kára. Ṣùgbọ́n oúnjẹ báwa la ṣe ní ìlú náà, ọlọ́pàá ló wà kàrà lọ́kàtí rárá bí abẹ́wọ́ pẹlẹbẹ kan àbí lọ́pà ẹlẹ́mìí ẹ̀jẹ̀ ń yẹ ẹ̀rù sí kẹkẹ à ń lọ wò à ń lọ wò à ń lọ wò lóṣù yẹ lóṣù lọ o tó lè gbé oúnjẹ lẹ tó lè náà yóò bá ti lọ sí báwọn ọ̀rẹ́ rẹ lọ sí wíwọ̀ ó bá ti sọ nínú pọ́ǹtì náà yóò ti jẹ́ síbẹ̀ ní àbí ẹ̀kọ́ pàápàá tó bá dà pọ̀ ọlọ́run ń ṣe àlà abdulayi ọmọ ọdún yàrá wà lọ àwọn onímọ̀ ní ìlú ṣàlìyé ló kì í dá abẹ́ kì í dá abẹ́ lẹ́yìn ìgbà náà ní pé ebi ló kì í dá abẹ́ lásán torí pé àyè dá abẹ́ wọn rẹ̀ ó tún wọ́n ti oúnjẹ rẹ̀ wọ́n máa ń bù sí inú tóyè jẹba àbùsí ló tún pé òun àtìyàwó àtọmọ nǹkan tó bá lẹ́jọ́ mi jẹ inú kan ní bàbá wọn aláǹtà bí ẹ̀jẹ̀ gbọ́dọ̀ bá láyé lòdì ní wọn ọjọ́ ní ẹ̀tọ́ bá bẹ́ẹ̀ lápò lóyún fún ọsàn yìí dáadáa ní ẹ̀fà lọ yẹn lọ bá tàbí ní àwùsá àwùsá náà máa ń ṣe lóyún ẹ máa ń tó jẹ sínú kíní tó fẹ́ ẹwà ẹwà ọ̀rẹ́ka ẹwà ìjẹ ibi ìyẹn tí wọn dá jẹ ibi mi lọ ẹni ẹbí kíkẹ àwọn tó bá ti dá a kú nínú olówó àwùsá. ẹ̀ẹ́dì ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀sìn ọ̀sìn tó tó ń jẹ fẹ̀ ní lálẹ́ ẹni kan bẹ́ẹ̀ náà àpá àwọn ọlọ́pàá ṣe dáadáa fún un ṣe bá lọ kí wọn lọ́dọ̀ àpá ọ̀dọ́ rẹ̀ jẹun ọ̀dà fún yàrá ọ̀dà fún yàrá jẹun nígbà wọn ti wà o mẹ́rin fi mú ìwọ̀nba dé ìdí náà ti dìbò mẹ́rin lọ nígbà wọn bá wọn bá wọn jẹ ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún nígbà tó di ọjọ́ kan tí ó dùn òní wà jẹ tó fẹ́ di tó fẹ́ di ìbí lóbi o à wọn ló ti dá níbi tí wọ́n ti máa tó jẹ ẹ̀yìn sá eléyìí fi ló bọ̀ wá jẹun wàlọ́ ayọ̀ àjọyọ̀ bẹ́ẹ̀ lọ́nà pẹ̀lú àpáyé ọlọ́run kí àwọn náà ti bẹ́ẹ̀ ti bẹ́ẹ̀ lọ.

lọ́wọ́ sì kó wà nílẹ̀ ní dá wà láàyè ìdí òde ìdí òde ìlú ní wà fún yẹn lórí pé wà fún yẹn kẹ́ náà tẹ̀lẹ̀tẹ̀lẹ̀ yóò sùn yóò sùn sọ̀rọ̀ tọ́wọ́ àti òbí tó ń jẹ ìgbìmọ̀ tó ń sáré jẹ tó ń sáré jẹ wọ́n lọ́kọ̀ọ́kọ́ yọ wọ́n ó dé ìjẹkùn lẹ̀ ọlọ́mọ bá kó lu ẹ̀ àwọn tó lọ́n ti tẹ́ tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ́n bẹ́ẹ̀ bí náà wọn àlá àná ní ọdún mo sọ báwo ló sọ̀rọ̀ yọ̀wọ̀ fún ẹtọ́ bá lọ́mọ ẹ̀kọ́ ọlọ́mọdé tó pẹ̀lú ògùn ọlọ́run oúnjẹ ọ̀sán ibẹ̀ ló ti mọ̀ jẹ́ fún wọn ní ọ̀ nígbà lóúnjẹ lọ́wọ́ ọlọ́run ó sì dáadáa fún ọlọ́run ó wà á sọ́yìn abdullahi ọmọ ọmọ ọ̀rẹ́ ọ̀rẹ́ àgbò lọ́dún yọ̀wọ̀ àgbò yìí dáa jẹ yóò jẹun pẹ̀lú àwọn ẹbí tàbí pẹ̀lú àwọn tàbí pẹ̀lú ọmọ nígbà tó bá wá fẹ́ jẹun pẹ̀lú àwọn ẹbí ẹ̀ yìí yóò rí i pé ọmọ òun kàkẹ́ yóò wà wọ́n. Olùbá rẹ̀ yìí nínú àwọn tí wá tó jẹun lọ́dọ̀ ẹ̀ yóò kọ́ ọmọ òun kan wà bẹ́ẹ̀. Nítorí láàdá àti orin ní bẹ́ẹ̀ ń bí ìfọwọ́ òun kan ló jẹ. Kọ́lọ̀ kọ́ wa yóò jẹ fún bọ́ọ̀lù kọ́kọ́ wa yóò rà sí i. Ó dé ká lè mọ̀ ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Wàlá nílé òye à ń sọ̀rọ̀ lánàá àwọn ọ̀gbẹ̀rẹ̀ ọlọ́run ní bọ̀ yìí láti ṣe ìtọ́ àwọn àdìsí oúnjẹ tí èèyàn ọgọ́rùn èèyàn jẹ lójúmọ́ kan tí wọ́n fi sùn tí ó jẹ oúnjẹ tó dáa ojú ká five thousand ọgọ́rùn five thousand yóò fi oúnjẹ wọn ní ọgọ́rùn tí wọ́n sì jẹ́ ní oṣù bàjẹ́. lórí ẹni ẹ̀ka ọjọ́ òkútù ká sọ wípé tí ẹ̀kọ́ yẹn ká táìsì tàbí ká tún wà ní takúrẹ́sì kankan síbẹ̀ ìdàrí rẹ̀ akúrẹ́sì tó fi ṣe ń ta ọ̀sán tó fi ń tí ẹ̀ bá wá sí ìlàjì ìlú bá ó tó ń ṣe ten thousand five wúlò kọ́lá rẹ̀ ní ti ok ẹja wa sọ ten thousand five yẹn ká ní agbọ́mẹ̀ẹ́dógún èèyàn kọ̀ọ̀kan yóò kà á tọ́lọ́ lójú láìsí yóò yóò yẹn tẹ́ bá tó fi kéré sí bàbá ìwọ mu yẹn tẹ́ bá mi tu tọ́píkà bí méjìlá rẹ̀ one thousand méjìlá one thousand kúrúfàlà yẹn ló tó tá a bá ra oní three thousand ó jẹ́ mélòó ma tàbí sèkì ni ẹ tẹ́ ẹ bá wọn three thousand tẹ́ ẹ àwọn èèyàn ó jẹ láyé wọ́n kò mú bí ẹ̀dá kò tí tàǹtà tó àwọn olùkọ́ wà láwọn ènìyàn lọ tàǹtà tó àwọn tó èló nìyẹn nínú owó táwọn olùkọ́ ti bà á àti tí wọ́n tó bà á lọ́kọ́ tó yàtọ̀ ẹnu ní òní lórí owó nínú owó kó wà wò kó mú owó tàǹtà tó àwọn ló wà ẹ wá lọ́wọ́ yẹn tó fi ṣe ìyẹn ọgọ́rùn ìyẹn ọgọ́rùn sábà rà bí ìyẹn wà ní ten thousand tẹ̀kọ́ ti lé lọ́gọ́rùn-ún àbí òbí lè lọ́gbọ̀n ó ti lé lọ́gbọ̀n tẹ́lẹ̀ táwọn ó ti lé lọ́gbọ̀n. níbi ọ̀sán àjọ àwọn èèyàn ó jẹ ẹlẹ́kọ̀ọ́ yìí wọ́n bá ti aláìsí lẹ́yìn tó sì ń fún tó tó bí wíìkì ṣe ọba àti aláìsí alámẹ́kọ̀ọ́ àtẹ̀jà káwá ẹlẹ́kọ̀ọ́ dédé bá ń tàjọ́ àtọ́wá káàkiri wa kò bá ń tẹ̀lé àwẹ̀ ìdébò yẹn lọ́sí ẹni tí a ti lówó lọ́dọ̀ rẹ̀ ìgbà àlọ́ owó lọ́dọ̀ rẹ̀ àdéhùn lọ́dọ̀ wa bí rọ̀mọdọ́ọ̀dù ti ń bọ̀ yìí. mo jọ change àwọn gadgets mi èmi náà bẹ máa yìn bẹ́ẹ̀ lóru tv nínú ìjà máa lẹ bógiri táwọn yóò mọ nínú àdánwò náà Ọlọ́run kò wa láti irú yẹn làwọn wá ní wọn àánú àánú yẹn kọ́ta àánú lọ́dọ̀ àwọn tó wa kọ́lọ́dọ̀ báàbù tó tẹ̀lé lé báàbù ọyọ báyìí tó báyìí tó fi ẹbí mú yọ sábà lẹ́yìn àdéhùn tó gba ilẹ̀ lé àdéhùn yẹn kò lára ìgbọ́nrọ́dọ̀ mi ni ó ń ba ààrẹ kan náà àwọn tí a lè báyìí yẹ̀wò yìí ìyẹn náà máa kọ́ wọn lọ́wọ́ sí ilé ẹ tí wọ́n láti bẹ̀rẹ̀ àti àyè for now eré ìyẹn wọn rà for now ni wọ́n kọ́ sí yóò dé nípa gbádùn òun náà làwọn àpá òun yẹn.

báàbò kúnlé yẹ sí mi yọ kété kúnnà kúnnà ni ó wà lọ́dọ̀ mi báyìí wọ́n tó lọ fi sẹ́dá ìlú kúnni kún lè yẹ sí mi kẹlẹ̀ ájọ ọ̀hìn mi kún lè yẹ sí mi kẹlẹ̀ ájọ ọ̀hìn àbí wọ́n fi sọ́dà sí ẹ̀ náà <laughs> kí ni wọ́n á

gbọ́dọ̀ ti bàbá. wá mẹ́jẹ bàbá ọlọ́kùnrin ṣe sí o torí bàbá àti ẹ sáwọn ọmọ rẹ ẹgbẹ́ bàbá tẹ̀lé mi ṣe. díẹ̀ bàbá ò ní kí aláàánú sọ̀rọ̀ ó lè lè bí kẹ̀lé àbí ọ̀rọ̀ yìí gbìyànjú ọlọ́run bọ́ fẹ́ wá ìgbà yẹn. àdìsọ́ ọmọ àdìsọ́ kò ká ọmọ kẹ̀kẹ́ ló wọ́n pọ̀ lọ́rẹ́ rẹ̀ lẹ́yìn.

nínú ẹgbẹ́ ìrìn oríṣiríṣi ní ma wà. Hmm. èèyàn wà rí i níbí yìí wà lọ́ọ̀yà àtúndì àtàkùn àtúndì ẹ̀ gbogbo ní tó ń kó lọ nípa àwọn wa jọ lóúnjẹ ọ̀fẹ́ tán òun tó wà máa sọ àjẹkù ní kàdé yóò tó ní ilé ìbá lè jẹ́lẹ̀ ẹ̀gbọ́n yóò lọ́dọ̀ wá yóò tó ti ìfọ̀rọ̀ bá ti mú àti gbogbo ẹ̀tọ́ gbogbo ń gbé lọlé torí kò sí táwọn ọmọ rẹ̀ náà jẹ́ ọlọ́kọ̀ọ́ bá rẹ̀ sùn. حدثنا عمرو بن عباس قال حدثنا عبد الرحمن قال حدثنا سفيان عن عبد اسحاق قال سمعت عبد الرحمن بن عبد قال قال داوود داوود بن يعقوب داوود عليه الصلاه والسلام kíndà náà ló lọ wọ́n bí kúnà bí wọ́n wọ́n ti kúnà náà kúnà kúnà kíni kun, kún kúnà kún kún. Oye mi, ní ọgbà wàrà, ọwọ́ àti kúnà ti bí.

sàlìhàmì ọ̀rọ̀hìn ó ní ẹni wípé ìwọ ìtàn sábà sọ̀rọ̀ ní pé ìwọ gẹ́gẹ́ sí ọmọ òru kan ìwọ ló sì bàbá ẹ̀ ẹ̀ mọ̀ ká ló bẹ̀rẹ̀ ló sì ọmọ díẹ̀ bàbá àwọn ọmọ mi ti bàbá o ti o ti o ti o ti rìtáyà èmi ò ẹ̀ bá ti rìtáyà ní ọmọ ẹni bí àwọn oúnjẹ títí wà bọ́ ọmọ òdòwó náà ìyọ́n tó tó wá tó o bá ní ìdáyà àwọn oníyìn tí ń bọ̀ wà lọ́nà bàbá àti ìkan náà wọn lọ bàbá wọn. dàbí bàbá aláàánú bàbá fún àwọn ọmọ orúkọ واعلم كما تقول واعلم أنك كما تزرع كذلك تحصد لو ما في بوبات بكان بلوكا ètò ọba ní ìlú ìsinmi o ọlọ́pàá tẹ́lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wa sáà bẹ́ẹ̀ tó káṣọ fáwọn àìlè ìdúró déédéé lórí ẹ̀sìn ọlọ́run níta mi èèyàn máa ń wò gbogbo yóò pé lórí bí káyọ̀ náà déédéé bóyá ọba máa pọ̀ ní bóyá àwọn kàkà tó ń rí ọba ti tẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan yẹn tó bá ti rí pé èèyàn ń tẹ̀ èèyàn ní ó fi ọlọ́run àwọn èèyàn máa ń dánwó pẹ̀lú àbáríkà àbáríkà orin kan wà lọ́wọ́ èèyàn ẹ̀mí rẹ̀ gbọ́dọ̀ kojú èèyàn dáadáa lọ tí ẹ̀mí orin kan wà lọ́wọ́ èèyàn ò bá ti kojú èèyàn lọ ọ̀sán àbáríkà ń bẹ ní ẹ̀ ìyẹn ló fà tó fi jẹ́ pé ẹni onímọ̀ àbáríkà ni màá orin ọlọ́run máa ń kọ́ dára nìkan tó ń bá àbáríkà yẹn lọ́wọ́ ẹ̀ nígbà tó bá dúró ní ilé ìbílẹ̀ ìdókè mo rẹ́ nìkan inú mi sì bàjẹ́ ẹni tí mo mọ̀ dáadáa tó ló ń súnà nígbà náà ní ìkàlẹ̀ ọdún ẹ̀rọ fún ní ìkàlẹ̀ ọdún ẹ̀rọ ìdúró bíi sixteen seventeen years back bíi nineteen bíi nineteen ẹ̀rí eh, two thousand two thousand and one èyí bíi seventeen years lónìí àbí ètò mo wá rí lónìí mo ń jẹ fóònù mo bá yí next level ó ní next level. new loop next level new loop àbá ìtàgé ló tó kéwù dáadáa next level new loop kódà nígbà tí ń bẹ lè kéwù láàrin wọn fa ìkótó lọ wà mẹ mo wá rí next level new pẹ̀lú ọ̀pọ̀ ọlọ́run kò sí jàdá okùn tó o èdè tí bíléèdì ni ó fi kù torí ní yọ kùnú bí àtọkùnrin ó tún wá dùpà ó wá fi bá ìṣe wọn ò gbé òkú dé ní tó súnmọ́ lọ́rọ̀ rẹ jù bá ní pé ẹ̀rín gbọ́ kí ó lẹ́nu rẹ̀ mọ́ ẹ̀rín gbọ́ kí ó tẹ́ ẹ bá gbọ́ kí ó tẹ́ ẹ bá kọ́ di bí ẹ mìíràn àdáhùn ní kéèyàn má lè sọ déédéé níbi wá ń fà á òun náà kọ́ mọ́ sí ẹ̀fọ́ àṣìṣe iná ìjọ fífà máa ń tẹ̀síra rẹ̀ fà síbi bọ́ọ̀ bá ti di inú ti kà wọ́n ti ọbẹ̀ ní o bọ́ bá wà ní méjì bọ́ méjì ní o kọjá kúkúrú kí nǹkan pọ̀ yìí bọ́ bọ́ sàgbàgbà mẹ́rin wúlò. ìdí bá gbẹ̀yìn ọkà kí là ń ìkọlà kí la fẹ́ ká lọ́la ọ̀la ti ká lóko náà ti ti lé lẹ̀ ọ̀la ti lé kí lẹ̀ lè kọ̀ọ̀kan wá wá ń dì kí la ká ẹ dàgbọ́ ẹ yẹ ká ló wọ́ ọmọ bá gbé ìmọ̀lá ìyá mọ̀ nǹkan bá gbé wọ́n lọ́ nínú dáadáa tí yẹn lè lọ fúnra rẹ̀ tí ó mọ̀ gbèrú láyé àtìlẹ́yìn rẹ̀ oníkóbó nípa àwọn ọmọ òru.

látà na yóò dùn tán. máa akọ̀bá àǹtọ́kọ̀rọ̀ bá dàlùmọ́rìnà ẹ̀ máa wọ̀ nàbí yóò láti àwọn ọ̀dàrẹ́ sọ̀rọ̀ àtọ̀sọ̀rọ̀ olókùn jáì fọ́ọ̀mù ẹ̀dẹ́ èèyàn kan ọ̀rọ̀ wò láti ní lẹ́yìn tí yẹn sọ̀rọ̀ kó wá dòdò ẹ tó a dáadé o ó fi ló kò sẹ́lẹ̀ ó ní lọ́bẹ̀ fún ara ẹ̀ lọ́wọ́ kò sẹ́lẹ̀ fún wọn bá o sì lọ́ba tó lára ká lọ́wọ́ ọlọ́pàá àti ọ̀rọ̀ pa rẹ̀ olóòwò. sẹ́yìn ọ̀fẹ́ ní sọ̀rọ̀ yìí ọba ni ọlọ́rọ̀ síbẹ̀ mọ̀ mọ̀ ká ti síbẹ̀ já lọ sọ lẹ́yìn rọ́ọ̀rì ẹ̀ríṣàn ó lé tàbí wàhá ọba ìrìnsà òun tó burú bì í lọ ó ní àbùdọ́lá láti bá àdàlù gbódà ọlọ́run kọ́ máa sàdánwó bẹ́ẹ̀ dàgbọ́n wa ọlọ́run kọ́ máa sàdánwó bẹ́ẹ̀ dàgbọ́n wa kò sàánú wa kọ́ yẹn ń sọnù àwọn yẹn ń sọnù ọlọ́run ìjà ń sọnù. àbùdọ́lá láti bá àdàlù gbódà kéèyàn ọmọ mẹ́rin wọ́n jẹ́ lẹ́sìn wọn lọ́kọ́ wá sọnù lẹ́yìn ológun tí ọba tó lọ́wọ́ yẹn wọ́n tó bá kó sí ìyá tí ó jẹ́ òní kúrá tẹ́gbẹ́sì ọlọ́mọbẹ lọ́dọ̀ rẹ̀ òní kọjá àwọn bá àgbàdì ọ̀sẹ̀ mi láláyé. tẹ́ ẹ bá ní owó bí ẹ̀fẹ́ yẹ ní ọba tí wọ́n wí tí ọba sí ẹ̀sìn lọ́dọ̀ rẹ̀ tó bá tiẹ̀ gbádùn kùnà tí ọ̀jẹ̀yà ìjọba ti fún ìyá òní ń kò sí tó burú tó kí a nà ọ bá ìlẹ́ ìdí ìdùnnà ọ̀pọ̀lọpọ̀ tí máa fà yín ní kíláàsì lẹ́lẹ̀ àwọn tó ń jà ní ìgbọ̀lọ́ ọlọ́ni àṣìwọ́n ní àdéhùn àtàlẹ́ àdéhùn àti àwọn ìyá lábá àtàwà ìgbàjọ́ lè tó sùn táwọn ọlọ́wọ́ mọ̀ òfin lápòwò táwọn ẹ̀jẹ̀ ọ̀pá nínú wọn ṣùgbọ́n kò tó ń lọ sọ́wọ́n dáadọ́rọ́ sùúrù yẹn làwọn ò lè ṣe wọ́n lè sùn ojú kan wa ojú sùúrù lè ọlọ́run sọ̀rọ̀ nígbà tó wa wàràwàrà yorùbá ló ń sọ pé àbí yorùbá sọ bẹ́ẹ̀ ọjà wàràwàrà lọ́pọ̀ bẹ́ẹ̀ kí ni káwọn ọmọ kí wọn di nígbà tó kú di plus. àwọn jẹ́ kó pátá ìdánwò oríṣiríṣi táà lórí ayé ọlọ́run fún wọn láti ṣe. وإذا وعدت صاحبك فأنت الله ما وعدت فغشى يغفر إنك ọ̀rẹ́ alábàṣe rẹ̀ alábàṣe rẹ̀ torí kó o kúyà ní ìdánwò ìwọ̀n àgbà. فإلا تفعل يورث بينك وبينه العداوة tọ́ba jẹ́ pé bàbá tí ọba ti ṣàdéhùn lọ máa ń yẹ àdéhùn ọ̀tá lọ́nà dálẹ̀ láàrin wa akẹ́kọ̀ọ́ ìpàdéhùn ṣé bẹ́ẹ̀ náà ṣe á ní òbí ọ̀rọ̀ wa eléyìí tó burú jù táwọn àti ayé òṣèlú ní kéèyàn náà fi ẹ̀sìn ọ̀nà ọ̀bá dá àwọn ìlú. kẹ́kẹ́ bá máa wọ èèyàn tẹ́ máa ṣàdéhùn àdéhùn tẹ́ lọ́kẹ́ ní kò fi yóò lè ní àwọn ẹjọ́ lọ́wọ́ yóò wá máa ní ẹni ló hákù tó wá ti fà lápá kí ló lọ́ọ́ gàlẹ́ wọn pé sẹ́rù tẹ̀ mọ́ fà tó o fi gbà. ọmọ fojú òkò ní gbojú bí ó yẹ

ìjọba wa ló lọ́kọ́ ọ̀kọ́ ló tó ọmọ yín ni ẹ sọ fún un torí pé kò ní lọ́wọ́ bò kí wọ́n á sọ pé kò tọrọ sí ọlọ́wọ́ tó tẹ̀sí náà lé ìjọba ni ọba ti lọ́wọ́ bò kò sí wàhálà tí yóò wà sọ fún owó bò àbí òṣìṣọ́ bẹ́ẹ̀ tó padà sọ bẹ́ẹ̀ náà nílẹ̀ rọ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni láì lè fi máa lọ sàdé òkú kàbí òṣìṣọ́ tó bá ní ìbò tán a ṣé ká ṣe lọ sọ́nù kó ẹwù ẹyẹ bí o òun ló wù. iná ìwọ ló ní dáa ní àwọn bá ti da ojú ẹrù ẹbí mi ò lè gé ara wọn padà balẹ̀ lẹ́yìn ní ìdí àti ṣe ọlọ́run fún wa láti sùn. ṣùgbọ́n ṣe é wò àti bí ẹ̀ máa gbàdé wọ́n ìwọ lórí àtọ̀rọ̀ yìí ní kọ́ ìyàwó ilé ọ̀la ilẹ̀ tọ́wá ló ìyàwó rẹ̀ pọ̀ nígbà fẹ́fẹ́ yàwó kó ti lè dùn ún kí ló tó ọ̀gá ní òun àkọ́kọ́. ìwé tó ọ̀gá ní àwọn ẹjẹ́ mi máa ń pọ̀ sọ̀rọ̀ àjọ mi tó tì kì wá lọ. tó tì kì gan ni o àjọ tó tì kì. tó ọ̀sẹ̀ kù nìkan tọ́ńgá ni gbọ́ ọ̀lẹ́fọ̀ọ́ tọ́ńgá ni gbọ́ àmọ́tò ẹni tó àwọn ọ̀dọ́fin ẹ̀ àbíbí wọn àwọn akẹ́ mi jíjẹ yìí kọ̀sọ́ pé tọ́lọ̀ bá tẹ̀ òjé tẹ̀ ìjọ yẹn o obìnrin ọ̀sán bá yẹ kó fún ọbẹ̀ bí mọ́tò gba ṣe máa ń lò sí wàhálà sí wàhálà bọ́sà lè tẹ̀ tí òbí mọ́tò ti máa nítorí kóbìnrin mi ló ti dánú èyí ò ní ìtọ́kadà lọ́dún mẹ́tò ẹ̀wọ̀n ọ̀rọ̀ bọ́sà àlùmọ́ ẹ̀dá ọ̀rọ̀ wájú ọ̀rọ̀. wọ̀tàwọn bìlá ẹ̀dá bìlá gbọ́dọ̀ yìí dada wọ̀tàwọn bìlá máa wá sọ̀rọ̀ dọ̀rọ̀ mi sọ̀rọ̀ ìfẹ́ níbi kó o ní ọ̀rẹ́ o ṣe pé ẹ̀ńdàgàmùkà lábùlù ẹ̀ńdà tó o bá rán àwọn ọ̀rẹ́ lẹ́sìn lọ́pọ̀ ni ọlọ́run ti àtọ̀ rẹ̀ lóṣù àwọn ọmọ akéèké ayé òde òní tí wọ́n ya ọ̀rẹ́ lọ́wọ́ ẹ̀lú méjì bẹ́ẹ̀ o ọlọ́run ti nà ló sọ ibú o wà ẹ̀nà sí ìta tó o bá o yóò dà sí ìta ẹ̀yìn èèyàn ọlọ́rẹ̀ wa ọ̀rẹ́ bí wọ́n lọ rẹ̀ ní ìdá àti àkọ́ nìkan ìdára ẹ̀sìn sáàbù sọ kí ẹ̀jọ́ máa ti gba owó sí ra ẹ̀ jẹ́lẹ̀ náà rí nǹkan mi náà rí nǹkan mi. ìbára tó lè ní ìgbà kan bá ń jẹ káka ní ìjẹ ẹ̀yìn ọ̀rẹ́ ẹ̀ máa ga sí lọ wọ́n ti wọlé bí wọ́n ti wọlé lọ́rọ̀ sí àwọn Amẹ́ríkà. bó o bá tó lọ tàbí ìgbà kọ́rọ̀ létí yóò lò ọrụ, rẹ̀ ọmọ mi ìdí olódò akọ́kọ́ gbé ewu látara ewu lórí máa ọ̀nà mi ìjọ kọ́ máa ń tó ń di jẹ́ ń di ìjọba rẹ̀ náà wọ́n wọ́n jẹun náà ẹ wà tí mú tí mú gbó tí pọ̀ mi rẹ̀ ọlọ́mọdé àti wọn nítorí lórí ilẹ̀ mú hadithi wa òun gángan lọ́rọ̀ àkọ́kọ́ kí lọ́rọ̀ àkọ́kọ́ òun ni kó lè yẹ bí mi gàdúrà ọ̀rọ̀ yìí bí èdú ìwọ gángan fẹ́ ọmọ ilé ìsèyàn bẹ́lá yẹn gan séyàn tọ̀ séyàn lè mọ́tò àmọ́lọ́ ní ọba yìí sọ ọmọ ọlọ́mọ nínú ìbọn ọba lè kọ́ ìmọ̀ ọba ọ̀nà wọ́n tọ́ ọmọ kọ́ wá sí àhámà àti ọmọ lọ. tọ́ ọ bá ti tọ́ wọn pẹ̀lú àwọn tó yẹ kó pẹ̀lú ìta ọlọ́mọ àtọ́ ìwọ ọ̀gbẹ̀gbẹ̀ yóò wá tọ́ àwọn tí wọn náà bá tó sí láyé kódà bọ́ ọ̀bá rẹ̀ ní bí rẹ̀ àwọn ní àná òbí tó fẹ́ ní nígbà tá a lọ. ọlọ́run bá ní ọ̀ká náà ló mú sọ ìyá bàbá àwọn méjèèjì ni nítorí kọjá nílé wá bọ̀ wá fún àti àwọn ọmọ lẹ́yìn òbí tó bá ta dáadáa sí ẹjá ní àánú àwọn tó ṣe wípé ọlọ́run táwọn náà bá bóyá tó bá ní káwọn òbí wọn bẹ̀rẹ̀ ayé. ìdájọ́ àwọn ọ̀rọ̀ àti sọ̀rọ̀ wá sí dájú èyí kan tó ti ń dùn tó wá padà bí wọn fún ọlọ́run kò jẹ́ kí ìdílé lọ́dọ̀ tó wá náà kan ẹ̀dá àwọn ọ̀nà tó wọn ẹ̀dá sì dáadáa tó wọn ọlọ́run kò wá sí ọ̀nà ẹ̀dá iná wa láwọn ọ̀nà sẹ́yìn kan jù wọ́n mi ní ìta rẹ̀ fún Tawari ẹ̀dọ́ níbi èyí ọ̀ya èyí.

tí gbogbo àwọn ọlọ́run ìlà àgbẹ̀ ni wọ́n bá mi lọ sí sẹ́lẹ̀sì wọ́n dọ̀rọ̀ tẹ́lifà fún mi sí síbẹ̀ ẹni tí kìí jẹ́ wá sí ẹ̀sìn tó àwọn dọ̀rọ̀ kọ́lọ̀ tẹ́lifà fún mi ẹ láti ká ló explain. Okay. Okay. Kí ni wọ́n bá wọ̀? Ó ní. Àìrọ̀ nìyẹn. Ó ní ṣe bẹ́ẹ̀ náà ti bá wọ̀. Ẹ ẹ́ ó lè fi rọ̀ ní. Bẹ́ẹ̀ kò sí èmi ló rẹ̀ wọ́n máa ń bá wọ̀ níbi. Wọ́n eléyìí kò dájú. Wọ́n lè fi ṣe bí ẹtí bá wọn ṣe ìtọ́jú ẹgbẹ́ méjì yẹn bóyá sẹgbẹ ọlá mi kẹjọ ti fi ti ká fẹsẹ pẹlẹ fẹsẹ dàgbà torí tó bá wá níbẹ̀ ló máa ń bá wà àbí ẹni pọ̀lì tó bá ti wọ bẹ̀yẹ ló sọ̀rọ̀ bá wà sọ́ndé lápòjúwe bóyá fẹ́ pírẹsẹ̀ntì kankan tí pírẹsẹ̀ntì kan bá wà tàbí ẹ fẹ́ kílíà ẹ̀ nìkan lápòjúwe bóyá wọ́n nọmínétì kọmíṣánná wọ́n nọmínétì mínísítà tó wá wá sínú ọbẹ̀ kì í ṣe èèyàn ní kí bí wọ́n ti wọ́n ti yọ̀rọ̀ lọ sẹ́ni pírẹsẹ̀ntì yóò gbà ọ yóò lọ dọ kìnìún yóò bá yóò bá ọ fáwọn èèyàn yẹn gan yóò lè bá ọ fún mi ìfúnná tọ́bí ọdún máa ń ṣe ìlú rọ́rọ́ pa òkú tó wọ́n máa ń bá òun púpọ̀ lọ́wọ́ yóò bá ọ mi yóò bá ọ sẹ́lẹ̀ pẹ̀lú lẹ́yìn tó bá bá ọ fáwọn tí wọ́n jẹ́ ìtẹ́jú náà ṣà yóò wà pọ̀jù sí àwọn ọlọ́mọ ìgbàsí òkú yóò bá ọ àwọn tó bá ń bẹ̀ ìdájọ́ wọn sòwò sọ ẹ̀ wọ́n tí wọ́n ń ṣe yẹn ìdìbò náà ìdìbò náà ìdìbò náà ìdìbò náà ní ọ̀dẹ̀ ọba fún un títẹ̀ ìbá fún nǹkan ní ilé yìí ọlọ́run bẹ́ẹ̀ tó di kò ṣùgbọ́n àwọn kẹ́kẹ́ àwọn ọ̀dẹ̀ wọn bá oríṣi méjì àwọn ìmọ̀ pèlè bá ń àwọn nǹkan yẹn lóbi apàtàkì wọn yẹn ṣètò wáyé bàbá àríwọ̀ tẹ̀lé àlàyé. àwọn akẹ́kọ̀ọ́ ń pe àwọn tẹ̀lé wa mọ̀ ìdí ọ̀nà àtàwọn ẹ̀fọ́ ní ẹ̀rí bàbá wọn tó lẹ́yìn orí òkè di ara rẹ̀ di ara rẹ̀ àwọn ọmọ mi bẹ àwọn ọmọ mi bẹ jẹ́ tó tẹ́lẹ̀ kìí ṣe pé wọ́n mọ àmọ́ báwọn ń tẹ̀ ó ti di ẹ̀ ó ti di nínú wọn. gbọ́dọ̀ bá láyé lóṣù lára pé wọ́n ti kà sí pé ara ìrọ̀ irú yẹn àrọ̀ ọ̀gbìn kìí ṣe ṣe. gbọ́dọ̀ bá láyé lóṣù. sọ́yìn nínú méjèèjì tààfẹ́ ewu wá ní tàwọn onímọ̀jì yẹn máa pọ̀ ní. ẹ̀sọ́ bá ti pé ó ti tààbí mọ̀ méjì pẹ̀lú tàbí ìmọ̀ ẹ̀ ìtumọ̀ yẹn kó ń gbé e tóbi ó wọ eke mi àti ní sẹ́lí bá fọ́lọ́ lọ ẹgbẹ́ wọn sẹ́lí bá fọ́ náà eléyìí ló ṣe bọ̀ wọn bá rẹ̀ sí ìyá tó bá ti ń pín ó wọ fún kàwé ẹ̀kọ́ mi ní ìsìn ó kódà ìmọ̀ mẹ́ ó lẹ́yìn tí èmi gbé kúkan lé fọ àgọ́mọ rẹ̀ ṣùgbọ́n olùdájú kótópọ̀ yọtí pátó kótópọ̀ kí ẹni tó fẹ́ ẹni kí màkàtúwẹ́lẹ́ ìtọ́jú tó pọ̀ jù téèyàn bá ti débi látòjú ẹ̀ sẹ́ lọ́mí lébi omi níta tó mọ̀ pé tó mọ̀ bá lọ́wọ́ bá ọ̀ wọ́n dáhùn dànù yéé ti kọ́ fẹ́ pààrọ̀ yẹn látòjú rẹ̀ irú ẹ̀ nìkan bẹ́ẹ̀ lè sìn ní nàìjíríà ó lè mínísítà ṣùgbọ́n nìkan tí ó wà ní stéètì rẹ̀ tí wọ́n lè lọ tí wọ́n ti lé lọ ó ní senate president alákọ̀ọ́kọ́ kọ́kọ́ jùlọ lọ́jọ́ orí mi kò sí èmi ti mọ̀ mo rò pálá ìgbà ẹgbẹ́ bẹ́ẹ̀ di mínísítà kò tí ì yẹ yín bá o. wọ́n kọ́kọ́ jẹ́ nìyẹn lọ lọ́dún oríṣi èmi títí ẹlẹ́ẹ̀kejì ni pé kò sí lè méjì bẹ̀ pé kò ní fẹ́ kò sí lè méjì kẹta kò sí lè méjì bẹ̀ pé kò lè sẹ́ nípa fún láàmì àbínú wọ̀lá sí ọ. kò yẹ kò lè sẹ́ nípa fún ojú ìlú bẹ́ẹ̀ nípa àbínú pọ̀ tà lẹ́yìn so ìtẹ́ríba tiẹ̀ fún protocol mo rò pàlà yẹn protocol inú yẹn náà àdìsọ́kọ́ dà o lọ́sẹ̀ tó ṣe torí lẹ́nu yẹn wọ́n máa pèsè ìbátan tó bá wọn ní wọn bí military appointment ní ìsìn wọn náà ló ń pò lọ́nà bí ṣe kó yé ìtura ẹ wo olórí sàdé o tó bá ń bẹ̀ ọlọ́rùnmà àfẹ́ tó máa ti pé kì í ṣe protocol nìkan ló wà lẹ́nu ìjẹ́ wọ́n bá rẹ̀ ṣe tó tó bá yẹ pé oní tanzim lẹ́nu àbí ń ṣe ìrọ́ ọmọ ìdàgbọ́ nígbà tí wọ́n á rìn gbé protocol ní wípé ẹ̀rí ìfẹ́ ní ti tí wọ́n bá ṣe ní àwùjọ yẹn tí ò bá fi kíní yẹn lẹ̀ kọ́ àbáyé tìmọ̀ tí wọ́n bá ń jà tó bá yẹ kí wọ́n ti tanzim rẹ̀ ni àbí wọ́n ti ìrọ́ yẹn ó ti kó wọ́n máa ń tẹ̀ láti ọmọ àwọn lórí bí ìgbà jẹ wọ́n ní wọ́n tó bá yẹ pé jẹ́ máa lè àbí jẹ́ lè tọ́jú ẹ̀kẹ́ lè dìde jẹ́ tó ká wọ́n lọ máa lè lábẹ́ ẹ̀mí tàbí káńtà mi láyé ti ọ̀ká ìbò bí ẹ̀jẹ̀ ti sá lọ ojú ẹ̀ tí ní. ọkùnrin ìsàlọ́sán yányá lórí kí bá rí èpè tó tọ́lá àwọn méjì ni wọ́n máa tó ní mi yàtọ̀ wọ́n kò ní mi tẹ́ ẹ bá ń ṣe kíní kan lọ́wọ́ tẹ́ ń sọ̀rọ̀ lọ́wọ́ tẹ́ ń tí ó bá jẹ́ pèsè nọ́fíìsà tó bá mú kíní kọ́rọ́ bí gbọ̀ngbọ̀n tó bá fi ṣe kókókókó ọ̀dọ̀ rẹ̀ jókòó ìtumọ̀ rẹ̀ ní wípé ó ti ó dẹ̀ ti ó ti ní wọ́ọ̀dù kan tó máa ń lò wọ́n bá ti ní wọ́ọ̀dù kan pé ó ti sọ pé ó gbọ́dọ̀ kọlọ̀ jókòó yóò gbọ́dọ̀ lọ jókòó nítorí ó kókókó ló bá ń rí ẹ̀kọ́ máa ti protocol àwọn èèyàn àtàkì important tó ní ti pẹ̀lú ẹ̀mí mà tó ní ti pẹ̀lú ọkàn ìgbà tí òsì ní important tó ní ti pẹ̀lú ọkàn níbẹ̀ èyí ló tó ń lẹ̀ sọ̀párọ̀ yẹn èyí ló ti rí rẹ̀ pèyàn lọ́sọ̀tọ̀ ṣùgbọ́n àkọ́kọ́ nǹkan náà lẹ́tọ̀ torí pé kọ́mọ́dà bí ẹni pé amadu yìí sọ̀yàn di kìkì yìí àbí òní sọ̀yàn di fúnyàn ṣe tó di harọ torí pé wọ́n ń ṣe yẹn náà harọ bóyá nítorí protocol nítorí pé protocol yẹn protocol àwọn ti fi ṣe ní protocol wọn kọ́ lára yìí ṣe so akọ́nínú iṣẹ́ wọn ní ti àrọ̀ ní ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n ọ̀wá dé kókó ẹni tó bá ti ṣe kìkì ẹni tí ń forí balẹ̀ fún ojú ń ṣe bọ́ọ̀kú gan àwọn àfẹ́ ẹ̀dùn ọ̀dọ́fẹ́ ẹ̀ má pè lọ́sẹ̀ lọ torí ó lè jẹ́ ẹjọ́ ilẹ̀ gbàsílá ó lè jẹ́ ẹjọ́ tó ti pípọ̀ ilẹ̀ gbàsílá ń bọ̀ kó ní níbẹ̀ ẹ̀ fi kẹ́ ṣàlàyé àwọn èèyàn ntí wọ́n jẹ ẹ̀rí àwọn abáni wọn wọn láwọn ẹ̀kọ́ mi máa zara wọ̀ báwo láyé ká wọn nìkan mi wọ́n ní ẹ̀yọ ẹni tó dájọ́ pẹ̀lú nítorí tí ó jẹ ẹ̀yọ kú ọmọ ẹlẹ́nu ẹ̀fí kájọ ọlọ́run lọ́dà ọjà lójú ń wọn dọ̀nà tí pẹ̀lú ẹ̀tọ́ wa ní kàfàrọ̀ ọ̀hún tiẹ̀ ṣùgbọ́n àkókò náà ṣe ń tí ọ̀dà mo rò pàlà rẹ̀ dùn yẹn jẹ́ máa lẹ́yìn ìgbà náà nípa àwọn tí wọ́n á lọ bẹ̀ náà kì í ṣe tó ojoojúmọ́ náà lọ́ máa ń forí balẹ̀ fún kì í ṣe tó bá ti wọ bẹ̀ ìmọ̀tò à ń bá o pọ̀ mí ìsúná ṣòro ní tọ́jú lórí àwọn ìgbà tó bá ń ṣẹlẹ̀ bóyá ọ̀fẹ́ pèsèǹtì pọ́jẹ́tì bóyá ọlọ́wọ́ ara nǹkan tó dé ọlọ́wọ́ ara àwọn lọ́yà wa bẹ̀ kí sẹ́ni lọ́ọ̀yà tó máa ń bá àwùjọ ọ̀dùn méjì lọ́ọ̀yà tó bá ti lọ́ọ̀yà níbi àwọn ìbá àwùjọ jù ní ìtumọ̀ wọ́n máa ń jókòó máa ń jókòó ní àwọn lọ́ọ̀yà wẹ́rẹ́wẹ́rẹ́ àwọn ni ń bá ọ, àwọn wọn nà ló ń ti wọn àwọn ni wọ́n máa ní lọ àwọn ni máa báyìí ló lé mo rò wá láyé irú táwọn wá ní pé ẹtọ́ bá ti yẹn ti di gèbè ìjọba bá fẹ́ yan mùsùlùmí jẹ àwọn títà tí wọ́n ti wọ́n lọ jáàbù wọn ní sùkú tá a gba lọ́ọ̀yà fún tí kóòtù dà fọdọ̀ dájọ́ pé wọ́n jọ̀rọ̀ wọn wọ ìjáàbù wọn lọ ẹ̀dá àti tí ọba ti máa lọ lórí àwọn èèyàn lọ sùkú wọn nù ilé abisọ yìí àwọn kan yẹn protocol àwọn tí wọ́n ti kalẹ̀ wọ́n lè má má ti kalẹ̀ kéèsì Islam o ṣùgbọ́n àwọn tó ń ṣe é nìsín wọn àṣẹ nítorí pé wọ́n àká àti tàbí ìwà ìdọ̀jì fáwọn kan yẹn wọn àṣẹ nítorí àfẹ́yí tí ń bá ń ṣe é ọlọ́wọ́ bá ló wọ̀nyí. náà wọ́n á lọ́wọ́ ẹ̀ mí lọ ọmọ orúkọ náà ọ̀sùn ọ̀sùn. ọ rárá tó bá ṣe àdúrà fún kódà tó ṣàdúrà fún àwọn ẹ̀kọ́ tó pọ̀ yẹn tó máa ń bá dín lórí mọ̀ ìgbàlá dá ń bẹ̀ wọ́n lọ́ pàlà yìí iṣẹ́ ènìyàn ẹ̀ kódà kó má mọ̀ ìgbà pàlà yìí dáadáa tó máa yẹn ó mọ̀ bá bàbá rẹ̀ tó kú náà tó bá jẹ́ yìí dáadáa tó náà ìwọ ìlú alága àti ẹ̀rọ tó ti lónìí àti bá délé ẹ̀kọ́ sí yàn pọ̀ tó ń ṣe ẹ̀sìn sí yàn pọ̀ bí bá ṣàdó àfúnyàn náà lọ́wọ́ ọ̀bà tó láyọ̀ ẹ̀kọ́ mùsùlùmí máa ń ṣàdó àfúnsùlùmí ẹgbẹ́ ọlọ́run gbà. àwọn àjọ àtàwọn sọ ni pé ká máa ní ká máa sọ nǹkan kalẹ̀ ẹ wá sàlùkọ́rọ̀ á kalẹ̀ ó sì wà lọ́wọ́ ní ètò fẹ́ sọ kalẹ̀. sísọ́mà ló wà nídìí ẹ̀mí amọ́wọ́ mo rò wá láyé mi ké ìyẹn láti fi kọ́ máa kó sàdó àfọ́ bí ẹ̀kún rárá ẹ̀ tọ́lájọ́ àtàwọn àfa àti àti mo gbóhùn àbí ní àti mo sì náà bò àbí mi ò ń sì náà àbẹ́ lómi inú wọn tọ́ gbogbo tọ́ọ̀gì ìyàwó tó wà nù wọn yàwó kéèyàn máa yàwó kó máa bẹ̀rẹ̀ láàfà alájọ ọlọ́sàn yìí ọ̀pá rí so àwọn eléyìí lẹ́yìn bẹ́ẹ̀ lágbá àwọn ọmọ wa rántí ọmọ alẹ́ òṣèlú alùbáríkà ó fẹ́ kó òṣèlú alùbáríkà. kò lálùbáríkà yóò gbọ́dọ̀ lálùbáríkà kọ́ ọmọ tọrọ twenty naira láíláí téèyàn bá lálùbáríkà kò gbọ́dọ̀ ọmọ tọrọ twenty naira lónìí ọ̀yà wa owó ọ̀pẹ bẹ́ẹ̀ fún sí wà bọ́lọ̀ wa máa fi owó náà máa mú bọ̀ inú wa tó fò wá. àwọn náà làwọn ọlọ́wọ́ ọmọ ẹgbẹ́ yìí náà ẹgbẹ́ ẹ̀kọ́ wa náà lọ pé àwọn ọmọ ti àwọn ìlànà wọn ẹja jọ dáwó káwá bí òyìnbó àtọwà tí káàdùn bọ́yọ̀ fún bíbí káàdùn lọ jẹ́ tó ọlọ́wọ́ kó là lọ́wọ́ àwọn afá mi ti náà pọ̀ ìgboro ẹ sì dá àwọn ọmọ ya wa ẹgbẹ́ ìtọ́ lọ mo ti fọlọ́wọ́ bá mi wá àwọn ìlànà fún wọn láyọ̀ lọ́pọ̀ torí pé a ṣe fúrí ìgbé ara wa kó lára wọn àwọn òṣìṣẹ́ ṣe nǹkan tí wọ́n wá pè àfáà sí mọ̀ láíláí kí ló lẹ́yìn ọ̀fẹ́ ṣe nǹkan tí mọ̀ kí ló kí èmi ń fẹ́ sìnkú máa ń yẹ àwọn àfáà àtàwọn òbí nìkan kí ló kàn wà nípa tó o bá ti pè wọ́n kò sí wàhálà tó o bá ti pè wọ́n mo wà á sọ fún wa wípé ẹran wa ń ṣe bíjà wa ká pè wọ́n ó ṣe ní wọ́n ṣe bíjà tó wọ́n ṣe bíjà kó tó lọ pè wọ́n yìí tó ẹni lẹ́ ń fà ẹni lẹ́ ń dá wàhálà lẹ́

àwọn kan máa ń sọ lóṣù nípa ẹni bá ń gbowó sàwùjí ọlọ́nà wèrè eléyìí tó burú jù ni mo ti rí ni mo ti rí méjì àbí mẹ́ta ẹ̀yin gan tẹ́ ẹ já wa tó ọ̀tẹ̀ wà ń bẹ̀rẹ̀ àyè wọ́n ọ̀pọ̀lọpọ̀ fún tiẹ̀ mú wa ọlọ́ wíkínẹ́sì mi pọ̀ mi. àbáwọ̀ àwọn náà máa ń náwó wọn lọ torí tí wọ́n bẹ́ẹ̀ fi jẹun jẹ tó wà lẹ̀ ó wà lẹ̀ mú wa tẹ́ ẹ bá yẹ fún ọ lówó báyìí kò sẹ́ni ó ní àwọn àbá àwọn tẹ́ ọ́n tẹ́ ọ́n tẹ́ àwọn tẹ́ wọ́n pa lówó yìí. ìsáni mú wa wọ́n ní ìpolówó yọ ọ̀dẹ̀gbẹ́gbọ́n ló ti lọ́wọ́ àbùkù ìdìdì kí ẹ bá tó ń ó ti dàgbà ọlọ́run bínú sí i. ní ọlọ́mọdé àwọ̀ àti sáájú lọ di kíní ọmọ kan fẹmi ọmọ yàmọ ní wọn bá fi yẹn láti ẹfọn àlọ wọlé mi ibi òun wọn ló àfi ní ìfọsẹ wọlé ọmọ tó mo tọ́ bá gbowó bẹ́ẹ̀ àní yẹn náà mo ti sọ pé lọ́wọ́ débi ló ti mọ ẹbí ìlú ẹbí ìlú lọ́wọ́ ọlọ́run ọdún ń bọ̀ lẹ́yìn ọba tó wá gbọ́ lọ́wọ́ ìlú àjẹrú ọmọ òun ọmọ ẹlẹ́jẹ lẹ́jẹ òun yóò wá gbó lọ́wọ́ tèmi yóò wá gbé pé bàbá náà mẹ́rin ẹ̀ ẹ̀ fún ma ẹ̀ márùn látẹ̀yìn lọ́wọ́ ọkọ̀ yìí lẹ́ka àárọ̀ ní dáhùn àtàwọn àbá àgbọ̀rọ̀ lò ní ọyọ́ jẹ̀yà ni ẹ ọ ma àwọn tó ń bẹ yìí ń bẹ wọlé àwọn bàbá. ọdún ẹ̀ fún bàbá náà wọ́n ju àlọ́ ẹ̀ ká fún mi ní ẹ̀ mọ̀rún látẹ̀yìn ẹ̀ mi wọ́n wá ṣùgbọ́n wọ́n gbà bọ̀ bọ̀ nà yìí ìbẹ́ tó wọn kọ́ tó tó bá ti rí bẹ́ẹ̀ torí ká ló jẹ́ lómi òkú yẹn nínú onímọ̀ bẹ́ẹ̀ ní òkú òtẹ́lẹ̀ ló mọ̀ pé yà ìyá ìbárasì o èèyàn fẹ́ ìbárasì ẹ̀sìn ni o ẹ jáwọ́ lọ́rọ̀ wọn ẹ̀fí ẹ̀lẹ̀ ẹ̀gá máa ti tiẹ̀ ẹ̀yin náà ẹ̀ ti ti ní kíni ń dàkú táwọn pè yín gba owó ti fún wọn ni lẹ́nu kí wọ́n bá wọn ṣèyàwó wọ́n ti pè yín ní kí wọ́n bá wọn ṣèyàwó wọ́n ti pè yín ní kí bá wọn ṣèyàwó kí ẹ̀yin ala àbá bá mi yìí wọ́n tó kí ẹ̀yin wọ́n ti bá mi yọ̀ wọ́n tó kí wọ́n ta àwọn àdìgá.